Exercise 1C, columns 1 and 2 only. Ẹ̀yìn. Sẹ́ẹ̀rẹ̀yìn. Ọbẹ̀. Sẹ́ẹ̀rọbẹ̀. Awò. Sẹ́ẹ̀rawò. Iyọ̀. ṣẹ́ẹ̀rayọ̀ awò ṣẹ́ẹ̀rawò ẹ̀yìn ṣẹ́ẹ̀rẹ̀yìn. Exercise 1C, columns 2 and 3. ṣẹ́ẹ̀rẹ̀yìn. ṣé ẹ ra ẹyìn ṣé ẹ rọbẹ̀ ṣé ẹ ra ọbẹ̀ ṣé ẹ ra wò ṣé ẹ ra awò ṣé ẹ ra yọ̀ ṣé ṣe rọbẹ̀ ṣe ra ọbẹ̀ ṣe ra wò ṣe ra wò ṣe rẹyìn ṣe ra ẹyìn. Exercise 1C, columns 3 and 2. Sẹ́ẹ̀rá ẹ̀yìn. Sẹ́ẹ̀rá ẹ̀yìn. Sẹ́ẹ̀rá ọbẹ̀. Sẹ́ẹ̀rá ọbẹ̀. Sẹ́ẹ̀rá awò. Sẹ́ẹ̀rá awò. ṣé ẹ ra iyọ̀ ṣé ẹ ra yọ̀ ṣé ẹ ra awò.